This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by Bye bye. Dawa Nigeria. Àsìkò téèyàn fi máa gbọn ìwé iṣẹ́ rẹ̀ nù padà wípé ọlọ́run ọba mo fẹ́ kúta nẹ́ndì sílé yìí dákun forí jì mí ṣàánú mi tọ́kẹ́ èèyàn gbọdọ̀ kú ọ̀rọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala khususan jẹ́ àti sahih ìdàmà Bukhari mu'allaqan min صنيع عبد بن عمر وأبي هريرة رضي الله عنهما وأرضاهما مجدي كان يخرج إلى السوق في هذه الأيام نواسك ومجدي من جاء إلى سيوجا فيكبران ويكبر الناس بتكبيرهما وما واثق الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وما ستكبر فرصة تعالى tí a bá ń sọ báyìí ọlọ́jà àwọn tí ń tajà náà òǹkàlùkù náà tí wọn bá ti gbọ́ ẹlòmí lọ ìgbọ́ ọ̀tí náà yóò máa rán wọn lẹ́nu pípa àmọ̀ nbẹ́nu ọjọ́ kọ́lá gbára o kèé ṣe pé wọ́n lọ rè dúró lọ́jà kí wọ́n ti ń wí àwọn ìgbà náà máa wí tẹ̀lé ẹ̀ wọ́n ti wí wọ́n lọ máa làkọ́nà la àwọn máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé bí àsìkò tá a wà yìí ṣe rí kèé máa ṣe àsìkò tó yẹ pé gọ́fúlà wọn máa mú yàn gọ́fúlà ní kẹ́yìn ó ti gbàgbéra lọ kọ́mọ̀ márù pàtàkì irú àsìkò tí òun bẹnu rẹ̀ bákan náà ẹ̀rù kọ̀ọ̀kan wa náà gbọ́dọ̀ máa ṣe jọ̀máà káwá pé agbóṣùlámù yìí bó ti yẹ ká gbọ́ yé nírú àsìkò ilé nì èmi àti ti wọkọ̀ ẹlòmíì ti wà ní ọkọ rẹ̀ àti lọ rajà kéèyàn kàn máa rajà lọ́dọ̀ ẹni kéèyàn rajà ah, kọ́kàn ọ̀kan lọ́dọ̀ ẹni pé ọ̀fẹ́ ìsanwó fana Allahu akbar Allahu akbar la ilaha illa Allah yàtọ̀ náà tó ń ta ìgbó mẹ́rin náà ẹ̀rọ náà tó ń nabẹ́ ògbésí bó ṣe kọ́ńtà ọ̀nà Allahu akbar Allahu akbar la ilaha ah, àtúntà ní gàngàn náà wallahi wallahi bí a tẹ̀lé lẹ́mìí kìfìrí kọ́lá àyìnbá gbogbo ẹ̀ ti kú nínú wa bákan náà lásìkò tá a wà yìí tá a bá ń jẹ́ kí a máa káwọn ọmọ ní sùúrù àwa gẹ́gẹ́ bí vet fúnra wa ká mọ̀ pé àsìkò tó ní ọlágẹ́ pípọ̀ kò ní àsìkò tá a wà yìí ní paríparí anabi sallallahu alayhi wa sallam anabi ìkẹni anabi sallallahu alayhi wa sallam anabi ìrọ̀rùn ni salawatullahi wa sallam alayhi oníwàmbá ní kú ọ̀pọ̀lọpọ̀ ọlá àti èrè tọ́ga tọ́pọ̀ ńkó wá fún wa látọ̀dọ̀ Allah subhana wa ta'ala ní àsìkò tá a wà yìí tó sì jẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wa náà a gbọ́dọ̀ ṣe ojú kòkòrò iṣẹ́ olóore lásìkò yìí kásìmà wípé anabi sallallahu alaihi tá à o tá a fi ní ká jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí àpẹẹrẹ dáadáa tó pọ̀ lára wa wọ́n sì mọ̀ wípé a tún ti wà ní àwọn ààyè àwọn ọjọ́ ọ̀wọ̀ àwọn ọjọ́ ọ̀wọ̀ ọjọ́ tó jẹ́ wípé e, e, ó yẹ kí kìtìrì ó lè máa wa pé nǹkan ṣe lásìkò yà mí pé à ẹ̀ṣẹ́ inú ọ̀rá pẹ̀lẹ́ ni pé mo sáré pé gbogbo yín sá gbogbo yín sá chíńjì tọ́jà Allahu Akbar bó ṣe yẹ kárí lójú àwọn tani o lójú àwọn tí wọn ò ṣe ìsìláàmù làálà allah subhanahu wa ta'ala yẹ́pítà òkúnú bá wọn ó ṣeé ṣe kí allah subhanahu wa ta'ala kó sì pààyè ẹ̀mí tiẹ̀ náà káàánú ò lè wà nù ẹni tí ó wà nù ọkọ rẹ̀ inú ọkọ ọlà tọ́lọ̀ ń fún ànábì sallallahu alayhi wa sallam àfẹ́sọ̀rọ̀ abẹ́lọ́n ọdún náà mẹ́sàgì kí a ṣe ní ayọ̀ àtàlàfíà wọ́n àjọkùn oṣù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf salih in tí wọ́n máa ń ṣe òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń fi ọjọ́ ìbẹ̀rẹ̀ ààwẹ̀ láti bí àná wọ́n wà lọ rí ìtúnu ẹ̀ síjọ́ kíni o síjọ́ tí a máa túnu fún Allah subhanahu wa ta'ala ọjọ́ ọdún tàbí ń pè ní ọjọ́ tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ sí kíni o tí ọ̀gbọ́dọ̀ gbà wẹ̀rẹ̀ ìran ọ̀dà pípọ̀ ká dúnnímọ́ ààwẹ̀ ní àsìkò tá a wà yìí ara sí olóore tó ga pípọ̀ lónà kápọ̀ ní tilawatul Qur'an lásìkò tá a wà yìí kápọ̀ ní sọ́dápọ̀ lásìkò tá a wà yìí kápọ̀ ní ìfahàn ìmọ̀ bóyàn ló ń jẹjẹ lásìkò tá a wà yìí kápọ̀ ní ìsọ̀rọ̀ tó dáa jáde síta ká ní tìgìfàrù gán lásìkò tá a wà yìí ká ní ìnáàbà tá a máa إلى الله سبحانه وتعالى وأوبة عظيمة إلى الله سبحانه وتعالى أفضل سمع به قد يدري كما سي يواني نوسي أوي láti one to ten kọ́mọ̀sí ní àtìmọ́tẹ́ni àtìyànjọ́sí láyé